nọ́ọ̀sì tiẹ̀ fẹ́ máa nígbà tí nọ́ọ̀sì tiẹ̀ fẹ́ máa ṣe bákan tí ò fẹ́ ká mọ̀ pé torí èmi èmi àti nọ́ọ̀sì àti bàbá sùwé tó ti àti ìyàwó ọmọ mi tó ń tọ́jú ẹ̀ àwa mẹ́rin ta wà pẹ̀lú ẹ̀ nìyẹn ìgbà yẹn ẹlẹ́mi ò dẹ̀ tí ì gbà bẹ̀t ó yìn lífti ẹnu yẹn ṣe mọ̀ ọlọ́run ló mọ ohun tí ó ń sọ èmi dẹ̀ tí wọ́n á sọ pé a bàbá sùwé báwo ló ṣe ṣe ojú yìí mo tún wá ń gbẹnu sí mo tún wá ń gbé ti síbi ẹnu ẹ̀ ipe ló ń sọ ó fẹ́ tẹ̀ láti sọ ó fẹ́ tẹ̀ láti sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ṣùgbọ́n ọlọ́run ò fún sọ ń gbò wáyà ọkàn mi kàn sọ pé kí n lọ síbi àyẹ̀ mo wá wo aya bàbá sùwé mo wá rí pé kò mí mọ́ mo wá rí pé kò mí mọ́ èmi ni mo bí junior ẹ̀hẹ́n kẹ́ mọ̀ so torí ìgbà yẹn kò pẹ́ tí junior jáde láti yàrá ẹ̀ tó lóun fẹ́ lọ yí ìzára òun ṣe mọ̀ mo wá rí ayẹ rí ẹ pé kó má fẹ́ dákẹ́ lójú ọmọ ẹ̀ so mo wá sọ fún nọ́ọ̀sì mo ní ó ti gba tírípù kínní ìkejì tó ń gbà lọ yìí eléyìí ó kàn jó sórí bẹ́ẹ̀dì ni eléyìí ò lọ mọ̀ ayé ẹni tèmi wò yìí o kò mí mọ̀ ṣe mọ̀ mo ní ẹ má dìsífù mi nọ́ọ̀sì ṣẹ̀ṣẹ̀ wá ń yọ kínní yẹn ó ṣẹ̀ wá fi ó ṣẹ̀ wá fi kọ́ mo wá bọ́ta mo wá lọ pe ọmọ mi ní toilet mo ní junior junior junior